tí mo dẹ̀ ti sọ wájú pé ah, gẹ́gẹ́ bí ìmọ̀ mi o afọ́nsúnà ni wọ́n o téèyàn lè máa gbọ́ wọn o bọ̀tá bá ń sọrú ọ̀rọ̀ báyìí ẹ má ṣe ààrẹ ẹ ṣe ààrẹ kọ́sítẹ̀ fi ń dá fìtínà lẹ̀ ní tèmi ń sọ nìyẹn ní tèmi ń sọ nìyẹn. ala rasulillah. وعلى آله وصحبه ومن والاه أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته a mo kí o gbẹ̀yìn ọmọ ìyá pé a kú ojúmọ́ a kú lè dásìkò yìí ẹgbẹ́ ọba dẹ́dá sọ́nà wa tẹ̀lé akọ́sálẹ́kùn lẹ́rẹ̀ nǹkan fún wa tá a bá sọ pé káwọn ọmọ ìyá kí àwọn ọmọ ìyá tó gbìyànjú àti balance tí wọ́n wà lórí jẹ́ déédéé àti àwọn ọmọ ìyá tó jẹ́ láti ètò a sì kí àwọn sọ́jà nu wa náà àwọn ọmọ àwọn àwọn ọmọ ìyá tó yẹ pé aláṣejù náà ni wọ́n tó ṣe wípé gbogbo èèyàn làwọn máa ń fẹ́ mú wọn ọmọ ẹnìkan láyé mú so a kí àwọn aláṣejù náà káwọn ọmọ a sì gbọ́ pé tó àwọn ọmọ ìyá kìnnìkankan nìkan rọ gbọǹkálukú náà láàkì kọba ìrẹ́lẹ̀ kó sálẹ̀kùn dáadáa kó sálẹ̀kùn ìmúdúró wa àti ìtọ́nisọ́nà wa. ṣe rí ọ̀rọ̀ tí mo gbọ́ léyìí ọ̀rọ̀ agúnmọ́ríàmù balógun èmi ò tọ́ ọ sọ lórí ẹ̀ náà èyí ṣe but nǹkan kan ń bẹ tí mo fẹ́ kẹ́yìn ó kè sí ẹ rí kọ́rọ̀ yìí ó tó bẹ̀rẹ̀ ha tí mo sọ pé mo ń sọ àwọn nkankan kan mo ń sọ àwọn nkankan láti fi lè pàkíyèsí pé àkọ́kọ́ láti fi lè fíkìrà tẹ gbé wáyé kò sí bẹ́ẹ̀ ṣe lè rí lò ọgbọ́n ò digi àfi kárókùn kò sí bẹ́ẹ̀ ṣe lè rí lò àfi kẹ́ ẹ̀ dàlú mọ̀rú kò sí bẹ́ẹ̀ ṣe lè rí lò àfi kẹ́ ẹ̀ dàárín ọkọ àtìyàwó rú kò sí bẹ́ẹ̀ ṣe lè rí lò àfi kẹ́ ẹ̀ dàárín ọ̀rẹ́ àtọ̀rẹ́ rú kò sí bẹ́ẹ̀ ṣe lè rí lò àfi kẹ́ ẹ̀ dàárín jẹ̀mọ́ táàrin wọn ti ń tò tẹ́ wọ́n má lè jẹ ara wọn àfi kẹ́ wọn rú kò sí bẹ́ẹ̀ ṣe lérí tó àfi kẹ́ ẹ dúró lọ́rùn àwọn àfáà súnà gidi kò sí bẹ́ẹ̀ ṣe lérí tó àfi kẹ́ ẹ já gbogbo àwọn àfáà bọ̀tán pátá kọ́ wá kọ ẹ̀yìn nìkan láàrin ara yín kò sí bẹ́ẹ̀ ṣe lérí lò àfi kẹ́ ẹ dájú àwọn èèyàn kọ̀dọ̀ tìra yín nìkan tí mo wá ń sọ pé ìyàwó nítorí ẹ yóò torí ẹ kọkọ ọkọ torí ẹ ṣẹṣẹ àrántí gbogbo àti mò ń sọ ní táwa ti rí ni kì pa lójú méjì ìlànà àbábá àwọn kan kún lọ́dà ni ìlànà ìlànà tá a rìn rí àwọn kan kún lọ́dà ni ẹ wo Abu Mariam yìí nísìn ẹ wo àgbákò fatiwa tó ṣe lábẹ́nu ẹ wo àgbákò fatiwa tó ń ṣe fún odidi e, e, odidi ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀wá ni wọ́n mọ̀ sẹ́ńdì ẹ̀ ẹni wọ́n mọ̀ sẹ́ńdì ẹ̀ ẹ wo nǹkan so bí wọ́n ti máa ṣe wàláì jabatiya gẹ́lẹ́ yàrá tí ọmọ ọpúrẹ́tì lọ lábẹ́nú yóò dẹ̀ máa ṣàfihàn dáadáa sí i lókè. àní ló mú mi fẹ́ bọ́ sọ́wọ́ àwọn ṣẹ́kẹ̀jì gbò. because èmi ò rí gbogbo àwọn nǹkan tẹ́mọ̀ níta bá jọ sọ nìkan àní gbogbo bẹ́ẹ̀ ṣe rọ́dùn yẹn tó gbogbo àwọn nǹkan táwọn yẹn kó jáde nísìnyí ìdí ẹ̀gbọ́n gbàngàn èmi ò tiẹ̀ mọ̀ dán mo fi àlọ́ọ̀bùrẹ́ ìmọ̀. àmọ́ ah, kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èmi wá mọ aráàlú yẹn pé bí ìgbà pé wọ́n ń bà wọ́n jẹ́ ní ọ̀tọ̀ nìkan tá ń sọ. So ṣe mọ̀ pé tí ìbá ìpérú ilé ìbá jáde nísìnyí òun kálukú àwọn yẹn kọ́ mọ́ fi ṣiṣẹ́ láàrin àwọn nígbà ṣe ti ṣe kọ́ mọ́ díẹ̀ tó yẹ kọ́ mọ́ sọ́ra fún ọbẹ̀ ọ̀rọ̀ mọ́ náà jùmọ̀ ni ẹ̀ sì ní mọ̀pẹ́ ni ẹlẹ́ni ẹ̀ ti ń yẹ gẹ̀rẹ̀ ẹ̀ ti ń yẹ lẹ́sẹ̀ ẹ̀ ti ń yẹ lẹ́sẹ̀ ẹ̀ ti ń yẹ lẹ́sẹ̀ ọmọ ìyá mi nínú Islam ẹ dàkún sí bá a ṣe bá sàlàfíà lélẹ́yìí bó la pé júwèé irú ilé ìwú àánú sàlàfíà lọ́dọ̀ àwọn sọ̀hábà ẹ yọ ọmọ ìyá wa yìí ẹ bẹ̀rù Allah ẹ bẹ̀rù Allah À, ah. hmm. ẹnìkan lọ wọ́n sọ̀rọ̀ kan lánàá wọ́n lọ́kàn nínú àwọn olùmọ̀ sọ wípé wọ́n ní wọ́n ní ah, ọmọ ìyá kan lọ sọ̀rọ̀ náà sọ̀rọ̀ yẹn wọ́n ní ọ̀kan nínú àwọn olùmọ̀ sọ pé ah, gbogbo ẹni tó bá lóru mẹ́nájì yìí lọ lọ́nà wo òun ni pé dáwà rẹ̀ ó ti padà di tó ní wúlò mọ́ ẹ̀gẹ́tẹ̀ dáwà rẹ̀ ò ní wúlò mọ́ òun ó sì mọ ẹbẹ láyé irú ẹ̀ ní orí jàbátá yìí náà nìyí. ẹ wo nǹkan ẹ wọ̀rọ̀ bàtàbàtà báwo ẹ mọ sẹ́ńdì ẹ̀ ẹ mọ sẹ́ńdì ẹ̀ lábẹ́ ẹnu wọn sì kàn dẹ́mọ̀ ẹ̀nà rẹ̀ ni. gbogbo ń tẹ́ ẹ̀ rẹ̀ rí tẹ́ ẹ fi sọ pé kí wọ́n sọ́ra fún wọn yìí kí wọ́n sọ́ra fún gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ lẹ́nu báwí o pé kí wọ́n sọ́ra fún wọn o ẹ lọ bẹ́ẹ̀ nìyí kẹ́ ẹ sọ fún o kí sì ni ẹnì yìí gbogbo tí ṣèkìwà yìí ń sọ òun náà ni o ìrákùsí bá ti àmọ́ wòran káwọn eléyìí ọmọ kí wọ́n mọ̀ kàn rí àwọn àfáàsù náà rí wọ́n mọ̀ rí wọn bọ́ wọ́n mọ̀ rí wọn bọ́ wọ́n sì mọ̀ pa àwọn ara ti tiwọn lólùbẹ̀rù àlá wọ́n mọ̀ pẹ̀lú àti wọn lólùbẹ̀rù àlá ẹ̀ wà gbáko. pátápátá ẹ̀ lè sí bí ẹ ti máa ń àwọn èèyàn léèmọ̀ lábẹ́nu bí ẹ ti yàmọ́ sí àwọn èèyàn léèmọ̀ lábẹ́nu nìyẹn o wọ́n mọ̀ dọ́gbọ́n sí tàzírò olómi irú ọmọ akẹ́kọ̀ọ́ tó rí rọ̀ bá pé òun náà máa ṣe kíni yọmọ wá gbà bẹ́ẹ̀ yọmọ wá gbà bẹ́ẹ̀ ẹ̀bùrà ẹni tí ń dá fìtínà lẹ̀ tó wá léèyàn kan dá fìtínà lẹ̀ sílẹ̀ yìí náà dáa ẹ ẹ mọ̀ ìyá wa yẹ bẹ̀rù Allah sẹ́ni gbogbo bá a ti ń ṣe kò túmọ̀ sí pé ìtọ́ bẹ̀rẹ̀ lórí mi kò túmọ̀ sí pé mi ò láṣìṣe o téèyàn lè rí o kò túmọ̀ sí pé gbogbo àwọn ọmọ ìyá wa gbogbo àwọn àfa wa tá sọ kò túmọ̀ sí pé mi ò láṣìṣe o ṣùgbọ́n ọmọ ìyá mi sáwọn àwọn sọ̀háàbà sí wọn láìsí láàrin ara wọn bó o lànà bí ṣe kọ́ wọn kí wọ́n má lè jẹ́ bóòlù àwọn náà ṣe tó gbà tán fi máléjì ẹ̀ láàrin ara wọn ní tí sàlàfíà fi máa lọ ni à ń tí ò lè ṣeé ṣe à lè rí bẹ́ẹ̀ ṣe ń sọ láíláí ẹ má jẹ́ ń tàn yín sàlàfíà kò lè rí báwọn ṣèkè jìgbó ṣe ń sọhùn àwọn gan-an láàrin ara wọn wọn rí bẹ́ẹ̀ ṣebí náà ni háì àwọn kan pa àwọn kan ló ń bídíà àwọn kan gbà wọn ló ń bídíà nínú ayé tá a wà yìí náà sí àwọn ènìyàn náà wọn ò sì gbà yí pé àwọn kan sọ ọlọpọlọ lásán ni ẹ̀sìn làwọn náà fi ṣe fún ọba adẹ́dà ẹ ẹ̀ dẹ̀ gbá lọ́wọ́ wọn ẹ ẹ̀ gbá láàrin ara yín sígbà tẹ́ gbà nìsín ìjà rẹ̀ ara yín dàrú kò dàrú ṣèbẹ́jọ́ ẹbẹ́jọ́ ẹjọ́ ẹjọ́ ń gbé àṣejù yín lárugẹ tí ó sì sí wàhálà tó kálukú sì ń sọ lọ kálukú sì ń wí lọ àbúnàbí lè wí ọ̀rọ̀ míì mọ̀fúnmi mọ̀wáfákọ̀ àlàóláwí àwọn kan ọ̀gbá lọ́wọ́ ẹ̀ ẹ̀dẹ̀jọ́ ń málèjì ara yín lọ sẹ́ẹ̀rí táyì pé lórí jáàdà náà ni bá a sì rí táyì kú nù. àmọ́ kẹ́yìn wá sọ pé ibi títí yẹn ni kẹ́yìn rí fáṣí nítorí kíni ìyẹn ń da gbogbo wàhálà gba yìí ní da gbogbo wàhálà rẹ̀ dèrè báyìí lẹ. ṣé kejì gbò ń tẹ́ kó wálé léyìí wàláì ẹrù tẹ́ kó wálé léyìí ẹ dá padà fẹ́ lẹ́rù ẹrù tẹ́ kó wálé jàbátí àlè léyìí ẹ dá padà fẹ́ lẹ́rù gbogbo àwọn tó ń bá yín gbé tó ń bá yín tó tó ń bá yín ṣe yìí wọn kàn fi dàtà ẹ ní ẹ wò ó ṣe lè dáa fatiwa banda banda báyìí kí n sọ pé ẹ mọ sẹ́ndì ẹ ẹ mọ sẹ́ndì ẹ ó kẹtẹ bá kọ́ńtìrà nǹkan ẹ̀wọ̀n kan báwọn dáwà sírí ìyàwó ló tún tó ilé kò sí kò sí ló ń sọ fún mi pé ẹ ṣe kejì bò kíní yóò padà dẹgbẹ́ máa yín lọ́wọ́ yóò padà dẹgbẹ́ bá mẹ́lẹ̀jẹ̀ mẹ́lẹ̀jẹ̀ mẹ́lẹ̀jẹ̀ mẹ́lẹ̀jẹ̀ yóò padà dẹgbẹ́ máa yín lọ́wọ́ bàbá dáwà sírí ìyà kan òun ní ní ìsìn báyìí síbí sàlàfíà sì máa rí mi ẹ̀yin lẹ́dẹ̀ ń fún gbogbo àwọn alátarodo alálùbọ́sà òǹkàn olépo oníyọ̀ ẹ̀yin lẹ́ sílẹ̀kùn lẹ̀ fún wọn nítorí pé kí ni tí ò sínú mọ́nájú wa lẹ̀ ń gbé síbẹ̀ ibẹ̀ làwọn ará rí wọ̀ wọ́n fi rí wa mú wọ́n fi rí wa sọ pé nǹkan báyìí báyìí báyìí báyìí báyìí ṣùgbọ́n àwọn kan tanra wọn ni o wọ́n kàn ń tanra wọn ni gbogbo àwọn tó ń rẹ́rìn nígbà tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí àwọn sọ̀hábà tó bá ṣẹlẹ̀ báyìí alọ́ sọ pé ẹ̀ fi ń rẹ́rìn jù bá ń lọ lọ́rẹ́ làwọn mọ̀nàfíkì wọ̀nyí ni so fúnde eléyìí ò ní pé ẹ̀yin ọmọ ìyá yẹn lọ ẹ lọ bẹ̀rù àlá ẹ lọ tún mẹ́nàjì ń ṣe ẹ̀mí yín bá gùn ẹ̀mí yín máa gùn dáwà yín lọ o ẹ̀mí yín máa gùn ju dáwà yín lọ o. àṣẹ dr fadil nurdin abiola. wọ́n nà kó láwọn ọmọ kan wá fún mi níjẹ̀ta ọ̀kan nínú àwọn ọmọ ìyá wa náà àwọn afáwa ní ọ̀yọ́ nígbà yìí wọ́n sọ̀rọ̀ yìí wọ́n láwọn wà ń bẹ̀ àáfàá ni àwọn tí mò ń sọ yìí o àáfàá ni kọ́dà àwọn tó ń ṣe kéwù tí wọ́n tó ń ṣe bíbá yìí. wọ́n wá sọ fún mi pé àwọn wà níbi halcod doctor fọdún kan ní bí ọ̀sẹ̀ bíi mélòó kan ní sí. ní doctor wa sàwọn ọ̀rọ̀ kan bẹ̀ pé àwọn tó ń pariwo pé ẹlòmíì ti ń sàṣèjì ní sí wọn wọn tó ń pariwo súnà súnà súnà mọ́ ní àjẹ́ pé ẹlòmíì ń bẹnu wọn tó ṣe pé tẹ́ ẹ bá kèsì gan ìwẹ̀ hànà ti ń bẹ lára tiẹ̀ láti ìpìlẹ̀ ẹ ń pariwo súnà yẹn súnà yẹn súnà yẹn gangan tá ń pè súnà gangan kọ̀ mọ́ kọ̀ mọ́ èyí tó rí ní kàǹgán ní kàǹgán ní kàǹgán ní kàǹgán ṣé kò ní jẹ́ ìyàlẹ́nu fún yẹn pé láti jọ́ táwọn ṣèkè gbé tó ń pariwo lórí ọ̀rọ̀ ṣèkà alábí nkankan láti jọ́ tó ti ń pariwo báyìí wọ́n rí àyà kan àdìsù kan tẹ́tí ẹ̀ lè kó wá wípé tọ̀ àdìsù tẹ́ni yíyapa ni o

káwọn ènìyàn yóò tó fi egbò àti ẹ̀ka kínní wọn yìí lọ́lẹ̀ wá ayé làwọn bá dàn kan rú ó nìyẹn nìsín Dr. Sharof nìkan ló wá kù wọ́n ti jẹ gbogbo àwọn afáàtàn Dr. Sharof nìkan ló kù <laughs> ìgbọ́ báyà ní padà láàfáà náà Dr. Sharof nìsín ẹwà àwọn tẹ́ Dr. Sharof lọ jókòó tì irú àwọn tẹ́ lọ jókòó tì yẹn ta ni irú ẹnu lọ́dọ̀ yìí ìlànà sọ fún yín pé ẹ farabalẹ̀ ọ̀ ẹ farabalẹ̀ tẹ́ ẹ̀ bá farabalẹ̀ ẹ̀ kábàámọ̀ lẹ́mẹ̀sì dr sharof ní because ẹ̀ nínú mọ́nájú yín wọ́n ti kó sí dr sharof ti kó sí báyìí ọ̀sọ̀rọ̀ jókòó tó ń bídà lásán pé kíní kankan kan ọ̀ya dr sharof ti kó sí programu kan náà lọ yìí nìsí. ẹ iṣẹ́ wa bẹ̀rẹ̀ lọ́rùn yín nù ìmọ̀kẹ́ bàdá ìmọ̀kẹ́ sí lọ máa gbé ayọ̀rìn yẹn lórí wáyà yẹn yóò jó ìmọ̀kẹ́ sí lọ sí kíni kẹ́ lọ́ọ́ kẹ́ lọ ṣiṣẹ́ lórí wọn gbà dókítà kìíní kan báyìí ẹ lọ sọ tàbí kẹ́ ṣàlàyé fáráyé kẹ́ mọ́ dákẹ́ yáa tí dókítà ṣe yìí yáa bá ti ṣe yìí kìíní kan kìíní kan kìíní kan bí dókítà ṣe sọ bí dókítà fọdùlù ṣe sọ̀rọ̀ nípa mẹnẹj tẹ́ ẹ dọdọ wọn tẹ́ ẹ fi gbáko wọn ẹ wà gbáko ẹ sọ̀rọ̀ eléyìí náà jáde kódà bẹ́ẹ̀ tiẹ̀ bàdá wọn ẹ sọ pé tí dókítà ṣe kò bá mu kò ṣe kìíní kan mẹnẹj ti kọ yìí tẹ́ ń lu káàkiri aláwo ní falùbáríkà sọ̀rọ̀ mẹnẹj yẹn níbí báyìí o àbí ọba adédàsímánú wa tààlà kó bá gbé súnà nẹ́bìgà barakallahu fikum.